أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم أبا أمي أسمع تتوزي بزوفينسي تتوزي أسمع أبا أفا إذن ẹkùnrin ìsmáàlì èmi ti já ọkọ̀ mẹ́ọ̀ ní ọ̀rọ̀ ògúndà ògúndà àwọn àfá ẹmọ́jà máa tí ìsì ọ̀rọ̀ ọlọ́run sí ìsàfẹ́hùn tọ́lé ní ti rọrùn àdáyarọ́ tẹ́yọ máa wáyà kan láti ní báàkì ọ̀rọ̀ kan tó kóhùn ṣe ìtàyẹn ẹ̀yìn àfá àti Wàlá yẹ́rọ mi ló ń nà àsìkọ́ àlàrò àsìkọ́ ọ̀nàrò àsìkọ́ ọ̀nìyàn. Àti kọmí àwọn èèyàn yìí láyé, àwọn nọ́mbọ̀ ọlọ́wọ́ jarí ibẹ́. Àmìnà. Láyé àmì lónà. Láyé àmì lónà. Àsìkọ́ ìyàwó rẹ̀ àsìkọ́ ìyàwó rẹ̀ máa àṣẹ̀kọ́ ẹlòmíràn bẹ́ni wà láyé ojú àyíwọ́ níhì láyé àwọn mẹ́ríkì àmẹ́tì àmẹ́kàánú fútọrọ. Àdáyà irọ́, ọlọ́rìnlẹ̀ yára mi lónà, àwọn èèyàn máa gbé àsìkọ́lá ẹrù wíwo kan máa àsìkọ́lì pẹ̀lú ti wọn, ẹrù ẹlẹ́rù tó wà lẹ́ ó wà jí ó gúté ta so ọmọ bí àwọn ọkọ̀ dánkó ti ti máa ń yarí lórí ọ̀nà bàjẹ̀ tọ́wọ́n ti bẹ́rù sí wọn lọ ó ti máa wọ́n kiri lẹ́yìn ìdámà gbogbo àjẹ́ òfàjẹ́ ilẹ̀ ìbí sọ fún yín àwọn aláyé sọ fún yín tó bá ilé kú tẹ́yẹtẹ́yẹ ọwọ́ náà kọ̀nfàmù lọ fún ẹyẹn gbọ́gbọ́ ọmọ àkẹ́lẹ́ ní gbọ́ọ̀gbọ́ àdúgbọ́ gbọ́ àwọn aláàlẹ́ wí kó o sì gbọ́ tí ń bá kí ẹyà àjẹ́ rẹ̀

والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتكم الله الله سبحانه وتعالى ọba aláforíjì ọba tí ọmọ ń gba ìrònú kó wà lẹ́dá kúrò níbi tí ó dẹ̀pọ̀ ní ìfẹ́ atọ́rọ àlékún ìkí ọlọ́run bá àánú ọlọ́run bá ọmọ bá síwájú ẹ̀dá anábì sallallahu alayhi wa alihi wa sallam kó bá wọn ara ilé àtàwọn sọ̀sáàbà àti gbẹ́ ìkọ̀kan wa náà tí ajọ́ mọ́lẹ́yìn anábì sallallahu alayhi wa alihi wa sallam àtàwọn tí wọ́n wá lẹ́yìn wa ti kẹjọ́ gbèrè kẹyàmà ìfúwátà kẹrọm eléyìí tí a fi ṣe wa láǹfààní tí hábìhì rìjálà ní àsìkò àsìkò nípa بمشيئة الرحمن أولاني أرى التوبة وما أدراكم ما التوبة أبسر يفراوى لكتنفني التوبة eléyìí tí a mọ̀ sí ìrònúpìwàdà ìjáwọ́ kúrò ní iṣẹ́ aburú àwọn tẹ́ tí ó tako òfin ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó tako ìlànà sunna Ànábì sallallahu alayhi wa alihi wa sallam kí a jáwọ́ kúrò ń bẹ́ẹ̀ tí wá ronú pé wàdà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba lọ́sùn fáànù wẹ̀ tààlà kò náà pè ní àtàwùbà ìbádà lọ ọ̀rọ̀ tàwùbà yìí ó jẹ́ ọ̀rọ̀ kan tí ó tóbi púpọ̀ nínú ẹ̀sìn Islam nítorí pé nínú àwọn iṣẹ́ eléyìí tí ọlọ́run ọba lọ́sùn fáànù wẹ̀ tààlà pa náà ni àtàwùbà wà ìjáwọ́ kúrò ní aburú nínú àwọn nǹkan tó wọn ọba lọ subhanahu wa ta'ala pàwá láṣẹ láti máa fi sin wọn lọ́wọ́ ọba lọ subhanahu wa ta'ala ni àbákan náà nǹkan yìí ìṣe àfọ̀mọ́ni ọ̀háwọ̀tún máàrínàwíyà tó làwọn olùmọ́pẹ̀ àti ṣe ni torípọ́lọ́wọ́ ọba lọ subhanahu alákọ̀ọ́kọ́ ni ọ̀háwọ̀tún máàrínàwíyà ìmára tẹ̀mí ẹlẹ́ẹ̀kejì ni tọ̀hárọ̀tún ṣìṣíyà ìmára títara ilé ìbáyí dẹ̀ ní àrínú gbónú ọlọ́run bá lọ subhanahu wa ta'ala ọlọ́run bá ìjá sọ wípé inna Allaha yuhibbu at-tawwabin wa yuhibbu al-mutatahhirin dájúdájú ọlọ́run bá lọ subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ àwọn padà sọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba nífẹ̀ẹ́ wọn ọlọ́run ọba gẹ́gẹ́ sì nífẹ̀ẹ́ àwọn tó máa ń ṣe ìmọ̀ra tààrà náà nǹkan méjèèjì lọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala fi hàn ilẹ̀ nínú àyà yìí ó túmọ̀ sí wípé ìjọsìn kan ní tọ́lọ́run ọba nìkẹ́lá nífẹ̀ẹ́ púpọ̀ ọlọ́run ọba dẹ̀ nífẹ̀ẹ́ àwọn tí bá ń ṣe ìjọsìn yìí òun nìkan tí a fi ṣe ọláǹfààní pẹ̀lú gbọ́dọ̀ ọba Allah subhanahu wa eré tó bí ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ni ìṣòro ìdùnnú kan tí ó ṣẹlẹ̀ sí àwọn mùsùlùmí ilé fi yẹ sí pé ìgbà tí mo rí ó dùn mọ́ mi púpọ̀ kí ni nǹkan náà òun náà ni ìrìnlánù tẹ́ọ̀bà ìkéde ìtẹ́rípadà àlùfáà Labib lágbàjì bàbá lágbàjì lórí ìmọ̀ polówó ògùn ṣíṣe lórí ìmọ̀ pèpè lọ síbi ògùn lórí ìmọ̀ pé àwọn èèyàn lọ síbi ìmọ̀ sóògùn ilé ìbíjẹ́ sí pé kúfùrù ni ìṣe kèfèrí ni nínú ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala islam tòwáfà dàbí ìbúlágbàdì wọ́n jáde bọ́ síta gbangba láti pariwo síta wípé àwọn ti jáwọ́ o àwọn lè di tó bá kúrò ń bi ìmọ̀ pèpè lọ síbi ọ̀rọ̀ ṣíṣe àìlè ìjẹ́ nǹkan tí ó dùn mọ́ mi púpọ̀ tí mo dẹ̀mọ́ wípé ó dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àti mo dẹ̀mọ́ ó dùn mọ́ gbogbo àwa mùsùlùmí tí àgbọ́ ọ̀rọ̀ yìí tàbí láǹfààní àti ìwò bákan náà àmọ́ wò pé táwọ́bà wọn yìí táwọ́bà tí ó pé ń kó pé gbogbo májẹ̀mú yìí wọ́n pé àwọn májẹ̀mú táwọ́bà nínú ọ̀rọ̀ yẹn ìyẹn náà ní fò pé ká ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí láti tún pèpè sí nǹkan ní àtàwọ́bà eléyìí tí yóò máa já àǹfààní fún gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà síwájú kí a tó gbọ́ ọ̀rọ̀ àfáà nàbíb ní àgbàjì mo fẹ́ kí a kẹ́kọ̀ọ́ látara nǹkan tí àlùfáà Labib lágbàjì tí wọ́n ṣe yìí kí àwa náà ká jáwọ́ kó ń bí àwọn in tí à ń ṣe tọ́tako tọ́lọ́wọ́n ọba àti tàbí sallallahu alaihi wasallam tọ́tako pípẹ́ Al-Qur'an tọ́tako pípẹ́ súnà káwa náà jáwọ́ kó ń bẹ̀ kí a wo àwòkọ́sí dáadáa lára àlùfáà Labib lágbàjì òbẹ̀ lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọba tí ó ṣe rọrùn fún àlùfáà Labib lágbàjì torí kò rọrùn ọlọ́run ọlọ́run sọ láàrín tó ṣe ọlọ́run fún wọn láti ṣe táwọ́bà kúrò níbi ìmọ̀ pé àwọn èèyàn lọ síbi ògùn ṣíṣe ọlọ́run ọlọ́run sọ láàrín tó lápẹ́ àwọn kọ́mọ́ sálẹ̀ tí wọ́n ṣe kò ń bẹ ìṣe táwọ́bà níbi gbogbo àwọn in tó tún kù eléyìí tí àwọn kó sí eléyìí tí èmi mọ̀ tí ó ṣeé ṣe káwọn náà mọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn náà sì mọ̀ wọ́n mọ̀ nínú àwọn nǹkan tí ó tako ìpèkè Al-Qur'an Al-Karim àti pé súnà Nabi sallallahu alaihi ilé tí àlùfáà dàbí ìlágbàjì tí wọ́n kó sí òun náà bá lọ́sùn wọn dárápàdà kó ṣe rọrùn fún wọn láti táwà fún gbogbo àwọn nǹkan ìwọ̀nyí náà kọ́nà gbọ́dẹ̀ fi rọrùn fáwa náà láti fi táwà kúrò ní gbogbo nǹkan táwa náà ń ṣe tí ó yapa sí ìlànà tọ́lọ́wọ́ bá àti ìlànà tànẹ́bì sallallahu alaihi wasallam ilé táwa fúnra wa mà táwọn míì náà mà táwọn ẹ̀dá míì náà mà tọ́lọ́wọ́ bá lọ́sùn wọn dárápàdà nímọ̀ nípa rẹ̀ tó wà lọ mo fẹ́ kí á gbọ́ ọ̀rọ̀ àfáàdàbí tí a tó sọ àwọn ìdánilẹ́kọ̀ọ́ ráńpẹ́ ara ẹ̀ tó sọ àwọn àlàyé ká tó ṣe àwọn àlàyé ránpẹ́ lórí àwọn ìtànpẹ̀ ní àtàwà àbísmìlá dáadáa ó bẹ̀rẹ̀ pọ̀ láyé àbára ní oṣù tí ó ti tó fẹ́ sí nítorí àti jẹun àwọn àfá ẹ̀bí wítẹ̀ mi ó ẹ̀bájá ọpọlọwọ́ ogun mọ́ ẹ̀pọ̀lọ́ ogun rárì èyí ó ti já ọkọ̀ mẹ́ àwọn àfá ẹmọ́jà mọ́ kírísì ọ̀rọ̀ ọlọ́run sí ìtàfẹ́hùn torí ní fìrọ́rù àdáyarọ́ pé ó máa wáyé àkà láti ní báàkì ọ̀rọ̀ kan tó kóhùn ṣe ìtàgẹ ẹ̀yìn àfá àtúkà ní àwọn àfá torí ikú wà láyé rọ́mì lónìí àfikọ́ àyàwó àfikọ́ ọ̀rọ̀ Ah, àwọn èèyàn yìí láyé, àwọn nọ́mbọ̀ ọlọ́wọ́ jẹ́ àrí ẹgbẹ́. Àmìnà. Láyé àmì lónà. Láyé àmì lónà. Àṣìkọ́ ìlàmọ́rùn-ún wà àṣìkọ́ ìlàmọ́rùn-ún máa àṣìkọ́ ìlòhìn. Bẹ́ni, wà láyé ó sí àmì lónà àmà kàánú ọ̀fọ́tọ̀rọ̀. Àdáyà irọ́, ọlọ́rìnlọ yára mi lónà, àwọn èèyàn máa gbé àsìkọ́ dán ẹrù wíwo kan máa àsìkọ́ yìí pẹ̀lú ti wọn, ẹrù ẹlẹ́rù tó wà lẹ́ òkùgbò. Àwọn ohun ẹrù wèrè tó bẹ́lẹ̀, ó wà ní tó kùdẹ́ta. So ọmọ bí àwọn ọkọ̀ dán tó ti ti máa yarí lórí ọ̀nà bàdẹ̀. Tọ́wọ́ ti gbé ọkọ̀ tó wá ti lọ́rùn sí ìwọ̀lọ́, ó sì máa wọ́pù sí ìlú.

Iṣẹ́ bí ẹjá jáwọ́ ń bẹ̀, àríkẹ́wọ́ ti dé ẹni gírí rí. Ah! Alhamdulillah, sọ́wọ́ àtfà àlàbí ìblágbàjì náà ni àti gbọ́ yìí, ọlọ́run àríkẹ́lá kọ́ bá mi ṣe àlékún dáadáa wọn, alájọ́ kan ṣe ọlọ́run àtọ́ sùkárùn-ún láàárá. Náà, máa tẹ̀síwájú lórí àkókò ah, ọ̀rọ̀ tí afẹ́báwọ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ àtàwùbà ọlọ́run bá lọ́sùn hàn àtàlá sọ nínú sọ́rọ̀tù Hud ní ayẹ̀lẹ̀ kẹta nínú sọ́rọ̀tù Hud ọlọ́run bá ní wà ní sẹ́lfíọ̀ rọ́bàkùn fún matubu ilé يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير nínú àwọn ayé àti ọlọ́run bá lọ́sùn àtàlà fún pàwọ́lá ṣe ká ṣe táúbà ká máa jáwọ́ kúrò ní aburú ká máa ronúkúwàdà inú ẹ̀ láyà iná wa ọlọ́run ọba ní wà ń tẹ̀sẹ̀fẹ̀rù ọ̀bẹ̀kù ọlọ́run ọba ní tí ẹ bá wà àforíjìn lọ́dọ̀ ọlọ́run ọba ọba tó dá yín ọmọ tó bù ilé yìí tẹ́ẹ̀ sì tó túbá tẹ́ẹ̀ tó ronúkúwàdà tẹ́ẹ̀ jáwọ́ kúrò ní aburú lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa títí di àsìkò tọ́lọ̀wọ̀ àríkẹ́lá tó kò jù fún pẹ́lú láyé wà yóò kí kúlẹ̀ bí fadlin fadla tó bá tún wá di jọ́gbé dàkìyàmà gbogbo àwọn ẹni ọlá tí wọ́n kú lórí dáadáa ọlọ́wọ̀ àríkẹ́lá fún wọn ní ọlá tó bá di dàkìyàmà wà yí ń tẹ́wà lẹ́wọ́ tẹ́ ẹ bá wá gúnrí padà tẹ́ ẹ bá wá gúnrí kúrò tẹ́ ẹ bá yí ẹ̀yìn padà sí nǹkan tí à ń pè yín sí fa inni akhafu alaykum azaba yawmin kabir ìjí tí ọlọ́run bá lọ́sùn fánà tààrà tí wọ́n bá àdíkẹ́lá tó ń fún wa nírò nípa rẹ̀ nínú ayà ń sọ fáwọn ìjọ rẹ̀ wípé mò ń bẹ̀rù lé lórí ìyá ọjọ́ tó tóbi ilé ìbáyìí nínú àwọn ayà tí ó ń pè wá lọ síbi ká máa sẹ́rí padà lọ́sọ̀rọ̀ ọlọ́run bá lọ́sùn fánà tààrà ká máa jáwọ́ kù ní wàbàjẹ́ nìyẹn bákan nínú àwọn túbù ilallahi taubatan nasuha ẹ túbá lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ẹ ronúpìwàdà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba taubatan nasuha ní títúbá ilé tó mọ́ kànga ìgbà tí a fáwa Ibn Kathir rahimahullahu ta'ala tó ń sàlàyé ayẹ ilé tó ń sàlàyé kí wọ́n pè ní àtàwà tó nà sí ìtàwà ìtúbà ilé tó mọ́ kànga tó ń sàlàyé ẹ̀fún wa. asáwà alákọ̀ọ́kọ́ tó mú wa àfáwà sùfíànù sàwòrí àwọn ọmọ gbà wá látọ̀dọ̀ sammak tí sammak gbà wá látọ̀dọ̀ annu'man tí nu'man gbà wá látọ̀dọ̀ umar umar sọ yí pé àtàwà tó nà sí ó ní ẹ̀rí títúbà sínú àyà

àtàwọn náà gbà wá látọ̀dọ̀ Sammak tí Sammak gbà wá látọ̀dọ̀ Nu'man tí Nu'man gbà wá látọ̀dọ̀ Umar tó ní su'ila Umar àní tawbatin nasuh wọ́n bí Umar léèrè kí ni wọ́n ń pè ní at-tawbatun nasuh ìrònúkúwàdà ilé tó mọ́kàgá ó ní wọ́n sọ pé àyàtúbà rajulun min adh-dhanbi thumma la ya'udu ilayhi òun náà ni abul ashwaq báwọn náà ti fọ́ nìyẹn nígbà táwọn náà ń sàlàyé àyà yìí náà ilé ìbáyìí inú nǹkan tí a ń láti gbọ́yé ni náà nítorí àsìkò wa àwọn onímọ̀ wọ́n sàlàyé fún wa wípé táwọ́bà eré tó wọ́n nàṣù àti táwọ́bà tó nàṣù mọ́jẹ̀wọ̀n mẹ́rin gbọ́dọ̀ pé ń bẹ̀ mọ́jẹ̀wọ̀n alákọ̀ọ́kọ́ òun náà ni kíyàn jáwọ́ kúrò bí ẹ̀ṣẹ̀ yẹn kíyàn má ṣe má ẹlẹ́ẹ̀kejì òun náà ni àyándàmà àlàfẹ́ ìlíhá fíìlì máa bí kíyàn máa banújẹ́ fún ìyàn ti ṣe ẹ̀ṣẹ̀ yẹn sẹ́yìn kíyàn máa banújẹ́ ìwòwà fígbà kíyàn bá ti rántí pé èyàn ṣe ọlọ́run ọba lọ́sùn fáànù tààrà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wàyá àzímà àlà aláyàrúdà ní padà sí di ẹlẹ́ẹ̀kẹrin onílẹ̀kẹ́ wa in kana al-haqqu li adamiyyin raddahu ilayhi fi tariqihi tó bá jẹ́ sí pé nǹkan tí èèyàn ti láburú yẹn ẹ̀tọ́ ọmọ nẹ́bí ádámà kan lè yẹn gbà lọ́nà ìtọ́ lọ́nà àbòsí èèyàn dá nǹkan yẹn padà fẹ́ni tó ní àwọn mẹ́jẹ̀mú mẹ́rin yìí ló wà fún náà ó fẹsẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ nígbà táwọn olùmọ̀ míì táwọn ń ta

ọ̀ràn yẹn ni fún èèyàn kí èèyàn kéde ìtúbà yẹn náà sí ní gbangba káwọn èèyàn gbọ́ pé èèyàn ìtúbà so kí èèyàn kéde rẹ̀ ní gbangba wàyùbá yìí nù lè náà sí annama yaquluhu wàyàfàálùhù mukhalafa láàdẹ̀ lílà àlè kí èèyàn sàlàyé fáwọn èèyàn pé nǹkan tí èèyàn ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tí ò fẹ́ lórí ẹ̀ kí èèyàn jẹ́ eléyìí báyìí lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ń pèpè sínú al-Qur'an al-Karim nínú Suratul Baqarah ọlọ́wọ́ bá ní illa alladhina tabu ọlọ́wọ́ bá láwọn tágbà ọlọ́wọ́ bá láwọn tí wọ́n là kúrò ní làánà ọlọ́wọ́ bá àti làánà àwọn tí ọlọ́wọ́ bá àdíkẹ́ láti làánà sí lẹ́nu ọlọ́wọ́ bá láwọn tí ó là kúrò mẹ́ òun náà ni illa alladhina tabu àyàfà wọn tí wọ́n bá ronú kúrò àdá kúrò bí aburú tọ́lọ́wọ́ bá wàbáyìyànù tí wọ́n jẹ́ sàlàyé aburú tí wọ́n yí fáwọn èèyàn sàlàyé fáwọn èèyàn pé nǹkan yá burú ní ẹjìnlẹ̀ tí ó yapa òfin ọlọ́run bá lọ́sùn fánà tààrà fọwọ́láìkà àtúbọ̀ àlejì ọlọ́run láwọn tán ṣe irú nǹkan yìí àwọn èmi tí ó máa ń gba títúbà ẹ̀dá lọ́ba tó níbi gba títúbà ìrònú kù tó sì máa ń kẹ́yàn ṣeré ìbáyìí ó pàtàkì jẹ́ kí agbọ̀yé náà lẹ́yìn tí mo ti ṣàlàyé léyìí tán máa ṣe wá láǹfààní wípé táwùbà ní àwọn àsìkò tí ọjọ́ sí kó lè ṣàǹfààní nígbàtí èèyàn bá ṣe tí àwọn àsìkò yìí tí ó bá fi lè bọ́ mọ̀yàn lọ́wọ́ eyín táwùbà yìí ní wúlò mọ́ nítorí ẹ̀ la fi ń pẹ́ nìkọ̀ọ̀kan wa sákìyèsí lórí pé ká má fi tútú bá wa ìrònúkúrò àdá wa ká má fi jáfara nítorí wípé tí àwọn àsìkò yí bá lọ dé bá wa tó bá káwọn nǹkan ìmọ̀ wa lọ́wọ́ bí èèyàn bá ti táwọ́bà láwọn àsìkò yẹn ọlọ́run ò nígbà kí lásìkò náà alákọ̀ọ́kọ́ òun náà ni nígbà tí èèyàn bá ń pọ̀ kakú nígbà tí kú bá káàyàn má báyìí èyí ò lè ṣe táwọ́bà mọ́kànlọ́wọ́ àríkẹ́lágbà jẹ́má a malakul maut tí ó sọ̀kalẹ̀ angeli tí ń gbẹ̀mí tàlọ́mọ̀gbà tí ó sọ̀kalẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa tó wa káwa mọ́ nǹkan yìí àtàbá ah, ti tábà aláwọ̀ bò nígbà sílẹ̀ ní lórí yẹn tàbá lọ sínú sọ́ọ̀tù nìta àyà ẹlẹ́ẹ̀kejìlá àtẹ́lẹ́ẹ̀kẹtàlá ọlọ́wọ́n bá lọ́sùn fara tẹ́lá sọ nínú ààyè yẹn nínú sọ́ọ̀tù nìta ọlọ́wọ́n bá ní innama tawbatu ala Allahi lilladhina ya'maluna as-su'a bi jahala thumma wa kana Allahu aliman hakima ọlọ́run bá àdíkẹ́lá ní ẹnu àwọn tó lọ́run bá àdíkẹ́lá gba ìrònú tó wà dáwọn ó na wọn tó jẹ́ tó ń sàbúrú pẹ̀lú àìmọ̀kan tó mẹ́yà tó bá ní síwájú kíkú tó dé wọn tó bá bá láwọn tó rí báyìí lọ́lọ́run bá àdíkẹ́ lọ́gbà tó wà dáwọn wàkàrà Allahu aliman hakima ọlọ́run ọba ọba tó nímọ̀ nípa àwọn ẹ̀dá rẹ̀ tó sì jẹ́ ọba ọ̀jọ̀gbọ́n lórí àwọn ètò rẹ̀ àtàwọn ètò ìlú rẹ̀ ni ọlọ́run ọba ìgbà tẹ̀síwájú nínú ayẹ̀lẹ̀ kẹtàlá ikú wá ká abúmí wọn lọ́wọ́ lẹ́yìn tí kú wá dé tán wá ní àà ní ìtúrùtù àn mo ti wá túbá báyìí o ọlọ́run mo jáwọ́ kò gbogbo àwọn kìíní báyìí ọlọ́run ní kò sí túbá fún ọmọ wà lálẹ́ bí ẹ̀yà mo tún náà hùn kò fà ọlọ́run ní bákan náà gbogbo àwọn tó wọ́n kú tí wọ́n jẹ́ kéfèrí tí wọ́n fi kú àwọn tó wọ́n kú sórí iṣẹ́ alima. Ọlọ́run láwọn tí wọ́n rí báyìí, àwọn náà wọ́n bá lé gáàsì pèsè kalẹ̀ fún wọn ìyà ẹlẹ́ta ilé òkú so àyà yìí ń jẹ́ kó yé wa wípé gbogbo ẹnikẹ́ni tó bá túbá lẹ́yìn ìgbà tí kú bá ti sọ̀kalẹ̀ ọlọ́run kò ní gbà tàúbà rẹ̀ nítorí ẹ̀ nínú hadithu tí afọ́wà ẹ̀rọ ìdọ̀tọ̀bọ̀ gbogbo àwọn bákan náà nínú súnánù tìrìmìbì láti rí hadithu yìí anábì sallallahu alaihi wasallam sọ wípé inna allaha la yaqbalu tawbata ọlọ́run ọba àdíkẹ́ láwọn ẹgbà ìrònú fi wà dáyàn máa lẹ́bí rọ́gbẹ̀ tíyàn bá ti máa pọ̀ kàkà kú tíyàn fi jẹta ọba ọlọ́run tó gbà tíyàn bá ti ń pọ̀ kàkà kú tíyàn bá jẹta ọba ọlọ́run nígbà mọ́ jàmáà ìgbà wo la wá mọ̀ tí kú lè tí kú gbọ́dọ̀ káwọn nǹkan tí ó wà lọ́wọ́ báyìí tó gbọ́dọ̀ ká mọ́ wa lọ́wọ́ báyìí tí kú bá ká mọ́ wa lọ́wọ́ gbogbo náà lámọ̀ yìí pé wàhálà ló máa jẹ́ fún ọlọ́dọ̀ ìgbà tí a mọ̀ nítorí ẹ̀ ẹ má jẹ́ ajáfara níbi ìmọ̀ ṣe ìmọ̀ ronúkúwàdà níbi ẹ̀ṣẹ̀ eré ìjà lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni nígbà tí òun bá yọ níbi tóun ti ń wọ̀ tóhun bá fi lè yọ níbi tóhun tí wọ́n báyìí kò sẹ́nì gangan tó bá túbá tọ́mọ ọba àdíkẹ́ lọ́gbàmọ́ eléyìí báyìí rí ó fẹ́fẹ́ rílẹ̀ nínú sallallahu alaihi wasallam hadith Abu Hurairah gbà wá alimamu Muslim wọ́n gbà wá nínú sahihu wọn anẹ́bí sallallahu alaihi wasallam sọ wípé ó ní man taaba qabla an tatlu'a ash-shamsu min maghribiha taaba Allahu alayhi gbogbo ẹnikẹ́ni tó bá ronú pìwàdà síwájú kóòrùn tó yọ níbi tó ti ń wọ̀ ọlọ́run bá àdíkẹ́ lọ́gbà ìrònú pìwàdà rẹ̀ ilé ìbáyìí náà nínú àwọn ẹ̀rí ni tó túmọ̀ sí pé táwọ́bà ní àsìkò tọ́lọ̀wà ìkẹlá mọ́nà bákan náà alìmọ́làmù al wa Muslim àwọn náà bá ìgbàwà hadithu kan látọ̀dọ̀ Abu Hurairah tàbí yaba'in tó náà ń sálàyé ìkà tó jọmọ báyìí kí ni ìkà tó ń sálàyé Ànábì sallallahu alaihi wasallam sọ pé ìgbà tí oòrùn bá yọ níbi tó oòrùn ti àwọn èèyàn rí báyìí oòrùn ti yọ níbi tó oòrùn ti ń wọ̀ àmànàmàn àríhà gbogbo àwọn tó wà lórí ilẹ̀ pátá ni wọ́n nígbàgbọ́ nígbàtí nǹkan ẹbá wá ṣẹlẹ̀ tí gbogbo wọn tán sẹ́rí padà tán ti táúbà nígbàtí òun bá yọ ní pé tóhun tí ń wọ̀ ọlọ́run bá àdíkẹ́rọ̀ wà nígbà mọ́ wàzálìkà sí iná alimọ́bù Bukhari wọ́n wá ní nínú hadith yẹn ọ wá wípé ìgbà yẹn ní gbólú ọlọ́run bá àdíkẹ́rọ̀ tó wà ní sọ́rọ́tùlẹ̀ nàáàmù yóò wà ṣẹlẹ̀ wípé ọlọ́run bá àdíkẹ́rọ̀ sọ wípé la yanfa'u nafsan imanuha lam takun amanat min qabl ọlọ́run bá ní ìgbà tí àwọn èyí tí òun bá yọ níbi tó òun ti ń wọ̀ kò ní sí ẹ̀mí kankan láǹfààní má ti ìgbàgbọ́ rẹ̀ lásìkò yẹn tó bá yẹ pé kò tí ìgbàgbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú sí nǹkan yẹn tó ṣẹlẹ̀ tí nǹkan yẹn wá ṣẹlẹ̀ tán wá lóun ti gbàgbọ́ báyìí o òun ti jáwọ́ o òun ti rún kíwàdá o ìmáàyè rẹ̀ nígbà yìí ò láǹfààní má tó rọrùn òun nígbà táwọn àyè ilé ìbáyìí náà nínú àwọn nǹkan tó ṣe kókó tó ẹ̀ka dì mọ́lẹ̀ ni nínú àwọn àsìkò tọ́lọ́run bá lọ́sùn tánà tàbí máa ń gba tí ọlọ́run bá nípẹ́ láti òfin gba táwùbà máa lọ́wọ́ ẹ̀dá a gbọ́dọ̀ gbọ́ yìí ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àsìkò tọ́lọ́run bá nípẹ́ láti òfin gba táwùbà máa òun ni nígbà tí ìyà apanirun bá ṣẹlẹ̀ àyíndà nùzúlì làzáàdì máṣe ìyà apanirun tó wá sọ̀kalẹ̀ ọlọ́run bá nípẹ́ ìgbà táwùbà ìdámá ọlọ́wọ́ bá dìgbà sọ pé wàláwùlá kánẹt kọ́wàyàtún ámẹ́nẹt fanafáàhà ìmánuha ilá ọmọ yunus lámà ámẹ́nu kashafna ẹnhùn àzábàn kízi fi hayati duniya wọ́n mẹ́ta ẹ̀nẹ́hùn ilá hìn ọlọ́wọ́ bá ní kò sí àwọn ìjọ kan tí wọ́n nígbàgbọ́ wàláwùlá kánẹt kọ́wàyàtún ámẹ́nẹt fanafáàhà ìmánuha ọlọ́wọ́ ní àwọn ìjọ kan nígbàgbọ́ tí ó fẹ́ pa wọ́n rùn kí yí máa ní wọ́n yẹ ìgbàgbọ́ wọn èèyàn kọ́ wá sí wọ́n láǹfààní nígbàtí ìgbẹ̀yẹ̀ ti ṣẹlẹ̀ ilá ọmọ núhì ayàfà àwọn ọjọ́ núhì nìkan ní wọ́n jàǹfààní ẹ̀lọ́dọ̀lọ́wọ́ subhanahu wa ta'ala lámà àmànù ọlọ́run bá ní nígbàtí ìyà ọlọ́run bá àríkẹ́lá sọ̀kalẹ̀ tó fẹ́ parẹ́ wọ́n wá nígbàgbọ́ wọ́n tẹ́rí padà wọ́n ní kíwàdà kashafna anhum azaba wọ́n mẹ́ta ìnáwó ìlà ìlú ọlọ́run ní adẹ̀ fún wọn amẹ́mí wọn dùn amúwọ̀sẹ̀mí ìgbádùn amúwọ̀sẹ̀mí ọ̀rùn fún àsìkò kan tọ́nà wà lùtẹ́lá ní wọ́n lò láyé tó túnmọ̀ sí pé tí ìyá apanu wọ́n bá ti sọ̀kalẹ̀ bí èèyàn bá ti sáwọ́bà nígbà yẹn ọlọ́run òní gbà irú ẹ̀ lọ́sẹ̀rẹ̀ sí Fíráùn ọlọ́run ọba àlefẹ́lẹ́ ògbà sáwọ́bà rẹ̀ nígbà tí ìyá dé tí Fíráùn rí pé ìparun dé tó wá lóhun tú bá ń gbà yẹn tó àwọn ọlọ́run bá ní láíláí kò tó eléyìí rọrùn mọ́ tó kágbó àwọn eléyìí kámọ̀ yí pé táwọ́bà ìrònúkúwàdá ní àsìkò eléyìí tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala máa ń gbà táwọn àsìkò yí bá ti lè bọ́ kò ní kò ní sí táwọ́bà mọ́ náà nítorí àsìkò wa mo kàn fẹ́ parí pẹ̀lú ìmọ̀ràn fún gbogbo àwọn mùsùlùmí tí aláǹfààní àti wòmí ṣe ti rí eléyìí tí ó lóore jù fún wa òun náà ni kí a jáwọ́ kù ní gbogbo àwọn bàbàjẹ́ bí ìtọ́wà lọ́wọ́ wa yẹn kí a dẹ̀ tó bá jẹ́ pé àwọn bàbàjẹ́ àwọn bàbàjẹ́ tó yẹ pé a ti pèpè sí ni táwọn yẹn ti mọ̀ wá pẹ̀lú ẹni táwọn yẹn ti mọ̀ wá ni nígbà tá a bá ti táwọ́bà náà ká má ṣe ní kọ̀kọ̀ ká ṣe ní gbangba bí àfáà làbíbù ṣe ṣe yìí ẹwọ nǹkan tí àfáà làbíbù ṣe yìí àìmẹ́yẹ èèyàn lọ́wọ́ bá ní kẹ́ yóò ti sàánú lọ́wọ́ bá ní kí ó ti fọ̀nà mọ̀ látara nǹkan tí wọ́n gbọ́lẹ́mọ̀ àfáà làbíbù yìí tó bá bàlá níbi ti jáwọ́ yẹn so bó ti yẹ kí gbogbo ń kálukú wa náà ká ṣe lélẹ́yìí báyìí so yín tí ẹ sì sẹ́kù níbi ìmọ̀ polówó gùn ìmá pípò sẹ́bọ ìmá pípò sí kófù fíṣrù ẹ̀yìn ẹ̀rọ jáwọ́ fún mi kìíní kó pé ẹ̀rí pé àbáńlá dígun pariwo wípé hey alkiyama dé tán sàárè làwọn wo sàárè làwọn wo ẹ̀rí pé gbogbo àwọn kìíní náà ń pariwo bóò ní wọ náà bóòlù ibẹ́ ṣe nínú sàárè rẹ̀ bóòlù ibẹ́ gbé ìgbàlọ́jọ́ pé àkiyama pẹ̀lú oríṣiríṣi àwọn ìdán ilé tó ń ṣe yìí tó yẹ pé ìwọ náà mọ̀ pé ẹbọ ní gbogbo àwọn tó ń ṣe ìkófìrù làwọn ìta tó ń ṣe kágbìyànjú kákíyèsí àìmọ́dé kó dàrú mọ́ wa lójú ìyàtọ̀ ń bẹ láàárín kásó oògùn abẹnú gbọ̀ngbọ̀ idán àti ká lóògùn sí ara wa tí ò yá ẹni tí oyún fọ́ ẹni tí bá ń ṣe ẹni tí typhoid ń ṣe ẹni tí jẹ̀bi ń ṣe kó lo àgbo àbí kó lo àgbóhun eléyìí tí wọ́n pèsè pẹ̀lú nǹkan tó jẹ́ halal nǹkan tó tọ́ nǹkan ẹ̀tọ́ kò sí nǹkan tó burú mẹ́ kò sẹ́ ìgbàjẹ́ ń takò yẹn ẹ má jẹ́ àdá ọ̀rún àwọn èèyàn lójú ẹ má jẹ́ àfilàkáyà àwọn ìṣeré ẹ má jẹ́ àdá mú àwọn èèyàn bóyá àgbo lèyàn lò sí nǹkan yẹn ni o bóyá gbọmọ lèyàn lò sí nǹkan yẹn ni o àbóògùn ègbò lèyàn lò sí nǹkan yẹn ni o àbí oògùn zaitun ni láti fi tọ́jú àwọn àárẹ̀ yìí kò sí nǹkan tó burú mẹ́ kò yé báyìí eléyìí òun ni wọ́n bí ànẹ́bì sallallahu alaihi wasallam léèrè pé anẹ́tàdáwà ìrẹ́ ànẹ́bì sáàlì máa lògùn nígbàtí ara wọ̀ bá yá ànẹ́bì ní tàdáwà ànẹ́bì ní a máa lògùn fa inna Allaha lam yunzil da'an illa anzala dawa'a tìríkọ́lọ̀ ọba àdíkẹ́lá ọ̀sọ́ ìtàkàkalẹ̀ àti kọ́sọ ìwòsàn rẹ̀ pẹ̀lú ẹ̀ àìlímẹ̀ women àìlímà ìyọnú ayé ẹ̀bẹ̀ àwọn àgbà ogun fẹ́ tó yí báyìí sí ogun àwúre gbogbo àwọn nǹkan báyìí tẹ́yìn náà ti mà tó yí báyìí eléyìí tó pé ìdáni eléyìí ẹbọ ni eléyìí kúfù ni àṣíṣù kúfù ni ọlọ́run bá dékẹ́lá fi rẹ̀ náà kàn án láwọn àyè tó pọ̀ tó yí báyìí sí ọlọ́run bá dékẹ́lá dẹ̀ ó dẹ̀ pa nẹ́bì láti ẹ̀kọ́ máa wá sọ lọ́dọ̀ ọlọ́run bá fún bí aburú àwọn sáhárọ̀ ọ̀nà ìṣẹ́rí na fàtà ti fi lẹ́ọ̀kọ̀ àwọn tí wọ́n ń kọkọ̀ tí wọ́n ń táwùdá sínú kókó tí wọ́n bá ta tí wọ́n ma ní nǹkan yẹn rẹ̀ kúkúrù ni ó làbá làbíbù sọ wípé àwọn ti jáwọ́ kún bí ìmọ̀ pẹ̀pẹ̀ sí àwọn ti jáwọ́ kún bí ìmọ̀ polongo rẹ̀ gbogbo ẹ̀yin tó kù náà ẹ dákun torí ọlọ́run ọba ẹ jáwọ́ síwájú káàkiri àmà tó dé síwájú kí ikú tó kama yín iná ìrọ́fà tí àsìkò yìí tí ó fi rọra rí bó ṣe rí ìtàbẹ́ náà ọba lọ́sùn àrùn tààlà kó dàkùn kó sàmì ìkọ̀kan wa ó ti wá lẹ́rú tí ó mọ̀ tí ó bá kó ń bí àwọn àbàjẹ́ ọlájẹ́kan sọ́nà ọba lọ́sùn àrùn tààlà ọlọ́run kó bá sàríkún dáadáa fáàlà ní ìlú lágbàjì ọlọ́ba ìjọba kó dàkùn kó bá wa ràn wọ́n lọ́wọ́ kó fún wọn lọ́wọ́ láti jẹ́ kí wọ́n àpàkíyèsí ara wọn lórí àwọn tó kù sí náà kuma da ke tauba ne lori yana ne tauba ce goma jamu da yake kan yace وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك والسلام عليكم ورحمة الله وبركاته